jà mo ní bí èèyàn bá ní jomijomi àbí tó bá lákàlù lọ́wọ́ wọ́n wá wá kán èyí tó ti gbẹ́mbẹ̀hùn tó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fìlì rẹ̀ ni wá kan wá fi ran náà báyìí wa hmm. rẹ̀ fi kan bí tó ti ń dùn ọ̀hún wá máa fín sí i hmm. jẹ́ kọ́ra kéèfín òun máa rà á ìgbà tí ó bá dalẹ́ kò ní gbúrò ẹ̀ mọ́ ọ̀nà ìkànnù <laughs> igi tó gbẹ sórí ìyá ẹ̀ jomijomi mọ́ ni mú ọ ìtọ́jú àbí ibi rẹ̀ gángan tó gbẹ ni wàá sẹ́ ọwọ́ àfihàn náà tó bá ti fihàn náà yóò ní kò ṣe iná kọ́ la nílò èéfín rẹ̀ tí ń rú yẹn ni yóò máa rú sí i yóò máa rú sí i tó mú ìran kòkòrò tí ń bẹnu ọwọ́ yẹn ó sì kú. kàṣà atọ́kùn èyí ò kan nù bá a ṣe lu igi tó gbọ́ sórí ìyá ẹ̀nu bó là á lo egbò gbomgbomú egbò rẹ̀ náà tún ní wúlò lọ́tọ̀ a máa fi ń ṣiṣẹ́ àgbélépọ̀tá ni. àgbélépọ̀tá. kó là á ṣe é mm-hmm. a lọ wá ìgbò bomubomu a wà á gún un tí ó kùnà dáadáa sà mm. pẹ̀lú orí ọkà gbígbẹ. tá a bá gún méjèèjì papọ̀ tá a bá tún fún un ṣá a tó tó gún tó bá gbẹ tán a tó tó a lè gún bí ẹ̀mẹ́ta a wà á fi àjọ kú a fi àjọ ṣẹ́ a fi sterilize a fi sterilize a fi kú tábà wá ti kú tán ó ti dògùn eh. bó wá ní lílò rẹ̀ àmọ́ wá bù sínú àṣà tá à ń fi díẹ̀ díẹ̀ àmọ́ fẹ́ láṣà ìsọrí tó le bí èèyàn bá ń perí rẹ níbi ejò ni ó padà sí ń tọ̀. ejò ni ó bu onítọ̀ ń ṣá àtọ́kùn. Ah, agbára ń bẹ ńlẹ̀ yorùbá ẹ dákun ẹ ṣí àìsàn yìí ẹ bá wa ṣí àrẹ ẹ dákun ẹ máa láìkí rẹ ẹ dákun. àtọ́kùn igi bọ́ńbọ́ egbò rẹ̀ nù ìtàn àtúnfẹ́ egbò rẹ̀ ṣe pọ̀ ah, ah. ọ̀kan ẹja padà sórí èso rẹ̀ èso gbómúgbómú àmọ́ wá onígaga mẹ́ta. èyí tó máa ń so kùndùkùndù mẹ́ta. kùndù tó bá so kùndùkùndù mẹ́ta papọ̀ èso ẹ̀nu á wà á là á forógbó sí kan á fàtàrí sí kan á fẹ̀yìn ìbílẹ̀ sí kan tàbí nígbà míì ẹ̀yìn ìbílẹ̀ á wé pẹ̀lú one thousand á wà á wé papọ̀ mọ́ ẹ̀yìn á fi sínú. sínú èso gbómúgbómú kan á wà á jó tó bá ti di bí aago kan òru wọlú lẹ́ẹ̀kan ṣoṣo àṣírí bíbò ni. bó láti lò bàbá bó láti lò. a lò pẹ̀lú mílíkì ní mílíkì a bá ti lò pẹ̀lú ẹ̀ lálẹ́ o atọ́kùn aago kan òru ni wọ́n lò ní òhùn lójú ojú. kò tí ì yé dáadáa sí à ń lò ó bí ẹni ń lo àgúnmu ni. àbí àápò mílìkì síbi kan àáwá dà á sí àáwá pò papọ̀ àgbèrè. àbá dà á sẹ́nu ká ti po mílìkì kalẹ̀ ká mọ mílìkì sí àbá po mílìkì yẹn kalẹ̀ ká dà á sí kákan bọ́ra ńlẹ̀ òhò lórí odó ẹ̀yin tó láyé mi ó ké gbàjáde mi hmm. fowó lálá mi fowó ó wà. gbọ́dọ̀ àwọn tí ń lo nǹkan èèyàn eré wọn dàrú ni ẹrọ ọhún ni ayé rẹ padà bàjẹ́ ni má lo nǹkan èèyàn mọ́ ṣé o ti gbọ́ o ṣé o ti gbọ́ bí ọba wà. àwọn tí ń lo nǹkan ayé wọn ò nítumọ̀ àyìnká èèyàn nílò gan bàbá fáwọn ṣé bẹ́ẹ̀ fẹ́ kì í ṣoògùn lẹ̀ àwọn bàbá wa. kì í ṣoògùn lẹ̀ àwọn bàbá ogun àtọ̀hún ìwà ni mẹ́jà ayé rẹ bàjẹ́ atọ́kùn oh. èso mẹ́ta lásán ah, ah. mẹ́ta pé tó dì papọ̀ tó di papọ̀ lọ́rọ́ gbọ́nà kan àtàrí náà kan one thousand ó fi di ẹyin ìbílẹ̀ ó sọ sínú ẹ̀rọ ọ̀tẹ̀ yòókù ó sọ jọ ó tán ó sì ló láago kun òru ní òhùn lórí odó èyí tọ́lá yẹ ṣàánú mi hmm. ẹ̀fọ́ owó lálá ṣàánú mi ṣé ayé ní dààmú wọn àbí kiri pé fagbẹ́rún o àbọ̀ ọbẹ̀ wọn. nọ́mbà wo ni wọ́n pè yín sí bàbá fagbẹ́rún o eight o thirty thirty four five four five six three six three eight three eight three oh eight oh oh eight oh thirty thirty four five four five six three six three eight three oh eight three.